وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف باب سلام الناس على الميت عن انس رضي الله عنه قال مروا بجنازه فارسلوا عليها خيرا فقال النبي صلى الله عليه وسلم وجبت ثم مروا باخرى فاثنوا عليها شرا فقال النبي صلى الله عليه وسلم ما وجبت فقال عمر بن الخطاب رضي الله عنه ما وجبت قال هذا أثنيتم عليه خيرا فوجبت لم الجنة وهذا أثنيتم عليه شرا فوجبت له النار أنتم شهداء الله في الحق متفق عليه وعن أبي الأسود قال قدمت المدينة فجلست إلى عمر بن الخطاب رضي الله تعالى عنه فمرت به الجنازة فأثني على صاحبها خيرا فقال عمر وجبت ثم مرة أخرى فأثني على صاحبها خيرا فقال عمر وجبت ثم مر بالثالثة فأثني على بها شرا فقال عمر وجبت قال الأسود فقلت وما وجبت يا أمير المؤمنين قال قلت كما قال النبي صلى الله عليه وسلم أجمع مسلم شهد له أربعة بخير أدخل الله الجنة فقلنا وثلاثة قال وثلاثة فقلنا واثنان قال واثنان ثم لم نسأله عن واحد رواه البخاري عفوا الإمام أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله واسمه أقل رواه لدى كتاب قيادة المريض àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú gbígbẹ aláàárẹ̀ wọ́n ti sọ̀rọ̀ fún wa wọ́n ti tún mú àwọn àlàyé wa lórí ẹ̀kọ́ bíbi aláàrẹ̀ ṣùgbọ́n lábẹ́ ẹ̀kọ́ bíbi aláàrẹ̀ o náà ní gbogbo wa pé aláàrẹ̀ ọ̀rọ̀ rẹ̀ a mọ̀ wa òun náà ni àkọlé èyí tó ní ṣe báàbù wàná ènìyàn sí alẹ́lẹ́yìí àkọlé káwọn ènìyàn máa rántí ẹni tó kú ká máa sọ nípa ẹni tó kú yálà àṣàdáwò àlè ìgbèkáyé rí àwọn òbíṣà kéèyàn mọ sọ dáadáa nípa ẹnìkan tó jáde láyé àbí kéèyàn mọ sọ ọkọ̀ òkú nípa ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó ṣe wípé òdodo ní kéèyàn sọ àlàfẹ́bí nìbá ẹnìkan bẹ tó jáde láyé mùnà òkè ni olùyàpàṣẹ ọlọ́run olùfi ẹ̀jẹ̀ ṣe báyìí nígbà tó wá gbọ́ fúnfún wà náà ẹni lọ wọ́n ní rédú tí wọ́n náà bẹ́ẹ̀ mọ̀ nínú ẹ̀dùn ẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ìdájá púpọ̀ fún ọ kó o sì dáyé ju fún wọn sọ ìtòmọ̀ lọ́kàn náà ẹnìkan jáde láyé o lè sọ pọ́n ibi ni ṣùgbọ́n nítorí pé ọgbọ́n àwọn ẹ̀ka sọ wípé kò yá wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹni ibi ni ilé ìdá àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ nǹkan sọ nígbà tí òkú bá jáde láyé eléyìí tó bá túnmọ̀ tẹ́lẹ̀ sí ní bá sì ní ọgbẹ́ sàlàyé. عن láti ọjà fún àwọn kánà ọmọ mẹ́rin ọlọ́wọ́ bá kí gbogbo ara ló ń lò sọ̀rọ̀. ilé ìdókòwò ti mọ̀ fún wa wípé gbogbo ẹnikẹ́ni ló bá fẹ́ lo ayé tó sì fẹ́ ráyé gbé gẹ́gẹ́ bí ẹni tó lẹ́kọ̀ọ́ àti ẹni tí ò ní ọbẹ̀ fàálẹ́ yí ìsòdà súnà ní kéèyàn bí wọn. mọ̀tàmọ́tàmọ́ bèbèbè àti gbogbo ìgbà gbogbo ẹnikẹ́ni tó wà ní tó dídá olóko títẹ̀ ní ayé ẹni yóò sọ̀rọ̀ àgbàdo ẹ̀ sọ pé ó ti sọ̀rọ̀ ṣùgbọ́n wọn máa ń kàmá ìsàká lùsùn nàbí fákọ̀lì ìtàyà gbogbo ẹnikẹ́ni tó wà ní tó dídá ní sọmọlọ́wọ́ àríwá àríwá sílá lè yẹn kí rọ̀ mọ́ gbogbo gbogbo èèyàn nínú gbogbo ayé yẹn irúfẹ́ onílọ̀ òlẹ̀ tó lè pé bí o tó ti أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم وإن تطيعوه تهتدوا وإن تطيعوا إن شرطية وجواب الشر تهتدوا فبقى في الكلام صلى الله عليه وسلم تهتدي أي وجبت لكم الهداية آمنا بذلكم طبعا كمنا طبعا بالله شوف القضية سنة النبي صلى الله عليه وسلم ونجد رجل قول قول جبوا ديور كل ما في الشيء كل ما تلاليه فوق كل شيء kan nínú ìṣẹ́jú ìṣẹ̀mí ayé wa táàbí rí súnà kan lérè àlìmọ̀há mọ̀nà àlìmọ̀há ó lè rí làhá tó lè rí kó nà ló ti tó nígbà tí wọ́n ń yà á bá a bó láti bọ̀ súnà wáyé lérè bá a fẹ́ jọ bá a fẹ́ mu súnà wọlé lélẹ̀. Sínú ìwọ bàtà ẹsẹ̀ kò ń lọ bàtà rẹ já ẹsẹ̀ kan já tó lè lọ wọ ẹsẹ̀ kan kó bọ́ ẹ̀kan lẹ̀ súnà sọ̀rọ̀. Sòyìn ẹni pé ilé ìlú rẹ̀ ká gba ẹjú mọ́nì. Kódà ń bẹ nínú ẹlòmíì tó jẹ́ onímọ̀. Ṣùgbọ́n ìdúgbò yóò mọ̀ fi ojú lé àwọn súnlẹ̀ tí ó kàn lérò pé kìí sọ̀rọ̀ yà kìí sọ̀rọ̀ yà kìí sọ̀rọ̀ yà títí tí o fi jẹ tó fi kọ́ mọ́mí rẹ̀ lọ́wọ́ àlékún bí tù ẹ̀dẹ́ ká jẹ́ ẹ̀sùn náà ní sọ̀rọ̀ wá ayọ̀ kákẹ́kọ̀ọ́ rẹ̀ ká jẹ́ kó bàbàrà lẹ́ni wa kó bàbàrà lẹ́ni wa kákẹ́kọ̀ọ́ nípa súnà káláwọ̀ kútùbù súnà nílé sọ́yìn mú kọ́ sọ́yìn mú sí kámọ̀ ká láti mọ gbọ́ àlàyé àwọn onímọ̀ lórí ẹ̀. a fi yàtọ̀ láàárín àwọn ènìyàn torí pé wọ́n lọ́ọ́ gbé ẹ̀sìn wá ànábì ní kó ṣàlùyẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam. ló ṣe jẹ́n jẹ́n lẹ́ lò lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ ṣe kọ́. عن أنس رضي الله عنه قال nínú àwọn ẹ̀kọ́ tí súnmọ̀ kọ́ wa nípa òkú tí mùsùlùmí bá jáde láyé àbókù bá jáde láyé àbáwọn anásọ mamalik kọ́ọ̀lá márùn-ún jẹ́nẹ́jẹ̀ sí fa aflọ àléyé afẹ́ra wípé àwọn pọ̀ àwọn dúró àwọn èèyàn ká gbé òkú kan kọjá àwọn tó pọ̀ ni wọ́n gbókù yẹn kọjá wọ́n lù ú jẹ̀dá fa aflọ àléyé afẹ́ra àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ dáadáa nípa òkú rà ẹni rí lọ ìyẹn dáadáa aláàánú àyẹ́bẹ̀rẹ̀ sí lọ. Fọ̀kọ́lá Nàbí sallallahu alaihi wasallam wọ́n ṣọ̀rọ̀. Ànábì wá fèsì lérí táwọn èèyàn sọ yìí. Ànábì ní ó ti di dandan. Ó ti dẹ̀ tọ́ fún. Ṣùgbọ́n márùn-ún bèrè sọ̀rọ̀ kò ló pẹ́. Wọ́n ti kó jẹ̀rẹ́ gbà mí. Wọ́n ti kó kùnú ìkọjá. Fọ̀hásùn náà àlẹ́ Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ àìdá nípa òkú yẹn yàrá iṣẹ́ nílé àyàbẹ̀rẹ̀ fún sọ lọ́kọ̀ṣọ́ wọn bẹ̀. قال النبي صلى الله عليه وسلم وجبت أنا صلى الله عليه وسلم أنا ابني يرجى نفسه أجد أنا لليل فوصا أجد يتفو وقال عمر بن الخطاب رضي الله عنه àfọ́ ọmọ ìpọ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé ní fún wọn gbogbo àwọn sọ̀hábà pátápátá àwọn èéfì kankan lẹ̀ kó lọ bẹ́ẹ̀ láì mọ́ béèrè níṣẹ́ ni wọ́n mú ẹ̀kọ́ jáde ńbẹ̀ fún àwọn táǹtọ̀ lẹ́yìn àwọn ọmọ ọmọ ọ̀tọ́ ọmọdé láàrin wọ́n ni ẹwà jẹ̀rẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́run tó ń sọ yóò yé wa kí ni tó ti dẹ̀dẹ̀ kọ́ ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ hàn àbẹ́bí tí orílẹ̀-èdè tí wọ́n ń sọ dáadáa nípa ẹ̀ ṣọwọ́ jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ìjẹ́ àìjẹ́ náà ó ti jẹ́ lọ́wọ́ ẹni ẹni tó máa jẹ́ wàhálà àbùnáìtùm àlẹ́ ìṣọ́rọ́ fún òtúlẹ́yìn tí àwọn èèyàn ń sọ láàbí rẹ̀ àìdá tó gbélé ayé ṣe kó ló jáde láyé ẹlẹ́bí ló ti sọ ah, àti yóò kú irú àwọn ẹni ẹ ànábi ni fọwọ́jọ ọgbẹ́gbẹ́lá nàárọ̀ iná ó ti di kí ni o ó ti dẹ̀ tọ́kọ̀ náà a ní oṣù lága ọwọ́ ìfìlá ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àìwẹ̀ sílá ànábi ní ìbẹ́lì náà ni ẹlẹ́rìí ọlọ́run lórí ẹ̀ ìtọ́jú ọlọ́run ẹ̀yìn náà tún jẹ́rìí sí pé ó ṣe dáadáa bẹ́ẹ̀ bá ti gbà ìdá ọlọ́run أين من جاء الكذبين على إدانه عنه شهداء الله بالأرض أين أني ألا يلوم الله سبحانه وتعالى لله متفق عليه وعن أبي الأسود قال قدمت المدينة أبو الأسود ومن أول المدينة kọ́dùnlá ní sáfàì ibi kaná ló pọ̀ àwọn àkọ́dún tó kálmàdì mo wọ ìlú madina fajalọ́sọ ilẹ̀ àrùrà ní ọ̀pọ̀ lọ́dún ọ̀pọ̀ àná mo wá jókòó fajalọ́sọ ìlà ìtúbà ẹni ló mo jókòó súnmọ́ mo jókòó níjókòó ẹni tó lẹ́kẹ̀ẹ́ lọ́rọ̀ حتى جلس إلى النبي صلى الله عليه وسلم يقول جلال جلس معه وجلس إليه وجالسه قل فجلست إلى عمر بن الخطاب رضي الله عنه موجود لدى àfọ عمر بن الخطاب في sún mọ́ níjókòó ẹ̀ tó bẹ́ ọdún kan ẹgbàgbọ́ kọjá ẹgbàgbọ́ kọjá fà ó sì àhálà sọ ìdè ha kọ́ ìran àwọn ẹgbẹ̀rẹ̀ sí ní sọ dáadáa nípa òkú náà fàkọ́ọ́lá tó ní wọn wọ́n ṣẹlẹ̀ àfọwọ́ ọmọ púpọ̀ abánigbókun ní ìkọjá فأثني على صاحبها خيرا أو هكذا من صوم دعدا نقوكوين أن تقوم فقال عمر وجبت أفاهم قد قدة وجبت ثم مر بالثالثة أما من دون وليك تناقض بالرجاء فأثني على صاحبها شرا أم من صار أيتها نقوكوين وأن تقوم قال عمر وجبت عفا عمر وجب وجبت قدرتهم قدر قال أبو الأسود عفا على أبو الأسود أبو الأسود بلغوا من ابن أبو الأسود نعم أمرادة مثل ما تقول قول عمر أبو عمر فقلت olùmọ̀wáfà wípé wà máa wá jẹ́ka ti ya àmìnirọ̀ ìmọ̀mìnì ilẹ̀ àmìnirọ̀mìnì kí ni nǹkan tó jẹ́ dandan tó ń sọ yìí kò yé wa kọ́ọ̀lù kúlùtù kámẹ́rà kọ́ọ̀lù nàbí ìsọ̀gbọ̀ngbọ̀ nítorí orí ni mo ń sọ gẹ́lẹ́ bá na fi ṣe sọ ọ ti ṣẹlẹ̀ lójú ayé ẹni àfọ́ ọlọ́run wa ń sọ fún pé tó tí mo sọ yẹn gẹ́lẹ́ bá náà ti sọ nígbà tí ìlú ẹ̀ náà gẹlẹ̀ tẹ́gbù kọjá wọn jẹ́ táwọn kan ń ròyìn òkú yẹn pẹ̀lú dáadáa táwọn kan ròyìn òkú yẹn pẹ̀lú ẹ̀dá wọ́n yẹ kàtí kánà ti sọ. nígbà tó ní àṣẹ. ìrúbá náà ti sọ pé àyùmọ̀ mùsùlùmí èyí jẹ́rì nínú mùsùlùmí mùsùlùmí níbi ìjọkùnrin àbí ìjọbìnrin وأخرج وخرج المخرج الواحد سو مسلم أيما مسلم الهندي في جبل مسلم لا تنفق بالغيرة أيما مسلم èyíkéyìí nínú ẹjọ́ bá ti jẹ́ mùsùlùmí ìjọkùnrin ni ìjókòrin ni nípasẹ̀ ni ẹ kú ṣẹ́ẹ̀dì dàdámù àgbà àtúndì kọ́rí àwọn aráàlú ilẹ̀ tí wọ́n jẹ́ ìdíje ẹ̀mí rẹ̀ ni àwọn èèyàn mẹ́rin yìí ọdún ni wọ́n onídéédé wọ́n jẹ́rìí pé ẹni rere nìyẹn ọdún kan ló wọ́n wọ́n fi jẹ̀dá Allah subhanahu wa ta'ala yóò fi ẹni tó kú yẹn lọ́wọ́ fi sílá ìjẹ̀dá pẹ̀lú ìjẹ́rìí àwọn ẹni rere tí wọ́n tó déédé mẹ́rin tí wọ́n jẹ́rìí pé ẹni rere tó kú. Fọ̀kúnnà wọ̀ kàrà àbá aláàbúwá sọ sáàmì tí ò bá pé mẹ́rin pẹ́ẹ́mà wọn mẹ́ta ni wọ́n sọ dáadáa nípa ẹni tó kú ìlú kọ́ kọ́ọ̀nà wà sálẹ̀ ẹ̀lẹ́dẹ̀ ìgbẹ́ náà kẹjẹ mẹ́ta wàkúrú náà wà àtúntò èrò tó bá dé méjì nǹkan ẹ̀ tó bá dé méjì nǹkan kọ́ọ̀nà wà sálẹ̀ ẹ̀lẹ́dẹ̀ ìgbẹ́ náà kẹjẹ méjì sọ́dọ̀ lókùnmọ́ ìyàmìlẹ̀ alùpù alùpù níta àjẹjọ́ náà ní wípé àbẹ̀rẹ̀ tó bá jẹ́bẹ̀ ń kọ́ orílẹ̀-èdè ní àjẹjàdúró lọ́wọ́ àwọn alùpù àbọ̀ àjẹmọ́nì lọ́wọ́ ni wọ́n gba àdéhùn àdéhùn méjèèjì yìí náà ní àfọwà mú wá ní abẹ́ báyàwó sàlẹ́ ìlànà sí alẹ́ yìí àdéhùn méjì ni wọ́n tí a bụ wo yìí a rí ẹ̀kọ́ tó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ̀. alákọ̀ọ́kọ́ afọ anasi mẹ́rin rọ́bì ọ̀gbọ́ ọ̀tà ààrẹ àti ìkọlẹ̀ ọba ayọ́ ń sùn àdìmọ́rùn ti jẹ́ ẹ̀rọ tẹ̀sí fa àlẹ́ wọ́n kọjá níwájú ọmọ ń bì wípé kéèyàn ó bá wọn kí n tó kú la kéèyàn ó tẹ̀lé òkú lọ sí tẹ́ fàlù kìfàyà fàlù mọ́dá fàlù kìfàyà òní níbo la ti mú jáde ẹ̀rí pé kò jáde nínú àdìsí pé àlẹ́bí tẹ̀lé wọn lọ ìrògbóyé wọ́n bẹ̀rẹ̀ kọjá òkú tó sì fún yẹn náà gbogbo mùsùlùmí lọ́dọ̀ fún wa ṣe kí kò fi ní ìjọba ìṣọ́ alájọ ìpẹ̀lú wọn ló sí ìtẹ́ sọ àwọn nǹkan yẹn tá a bá ti ráwọn tó ṣe sákọ̀tọ̀ sí fún àlejò ṣùgbọ́n tí ò bá sẹ́nì kẹta tó ṣe olóbi ẹ̀sẹ̀ kí ni gbàgbé gbogbo yẹn kọjá àfọ ahmed mẹ́rin fún àtàmẹsọlá rẹ tẹ́lẹ̀ wọn ni wọn lu ìjànàtà wọn lè kọjá ní ìṣe pé àtẹjọ ń lọ ìjẹ ká mú yẹn nínú àwọn ọmọ ẹlẹ́ẹ̀kejì pé wọ́n gbé òkú kọjá láàrin àdúgbò ní ọ̀sán gbogbo ẹ̀yà ará àdúgbò rẹ̀ torí pé àwọn èèwọ̀ mí pé wọn ò gbọdọ̀ tó kò kọjá abẹ́rẹ́ lọ gbọ́dọ̀ kọjá láti bò láàrin ìfọ̀. eléyìí náà ń sọ yìí kì í ṣe ọkọ̀ láti gbé o abẹ́lá náà wọ́n gbé láàrin ẹgbẹ́ kọjá wọ́n gbé lọ sí ìtẹ́ ẹgbẹ́ kọjá. àfọ àṣekà lọ gbé àmì alẹ́ rahmatullah wọn ni màá rà ilẹ̀ sọ̀dà ìyá bí ọlọ́run kí ni o sún náà ká lè lè kàdá yìí wọ́n ní ẹ̀mí sọ̀dà pàápàá jùlọ tó bá yẹ pé ìtẹ́lẹ̀ òjìlá ọ̀rẹ́ pé ìtẹ́lẹ̀ ìjìlá àlàtẹ̀bí lè nípa ìtẹ́ nínú òdúdó àwọn wáyé èyí ó gbé ọ̀nà ìlú ẹwà rẹ̀ gbé òkú láti gbòkà ẹgbẹ́ sọ́nà ẹgbẹ̀lá ẹ má fi àwọn àpapọ̀ yìí ọ̀nà ká sí òkú ilé ọ̀run wọn ni ẹ̀sùn súnmọ́ tí ó bá ti kíni o ń tẹ̀yà sá tó bá rọ̀ yàrá ṣùgbọ́n tí ó bá rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ sí wọn ẹ̀mọ́ èyí tí wọ́n tó kọjá wọ́n tó àná sọ̀rọ̀ láwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ yìí wọ́n gbé alẹ́ àánà àwọn èèyàn gbé lọ́rùn tí wọ́n gbé òfin náà lọ tó àríwá rẹ̀ ń bẹ̀rù pé súnà nǹkan tó kọjá láàrin ìgboro kò sí ní ṣe èdè ìdíbíté àwọn ilẹ̀ ni wọ́n náà ní bójú tó bára tẹ́lẹ̀fẹ́ sọ́bẹ̀ wà bẹ̀ òsìsí lórí ọ̀sọ́ pé ó kú ilẹ̀ tó mọ̀ ó ti ọ̀rẹ́ tó ó kú èdè ẹ̀bọ̀ra ni ò bá lọ sọ wípé ó kù bá ti kú ó ti di ẹ̀bọ̀ra ó ti di aláǹfààní ní káàkiri ẹ̀yìn ìdílé ìwọ náà bẹ̀ ní òun náà ti gbé ọpọlọ bẹ́ẹ̀ kí ni ìlú ọ̀rọ̀ tẹ́ àmì lọ kò sí gbogbo bẹ̀rẹ̀ ojú rẹ̀ lọ́gbà ní màmá ga ó lè kọ́ ọ̀dọ̀ kìíyà òun ti lọ nìyẹn ó ti lọ sí ọdún parí jẹ́jẹ́ ọlọ́dún aláṣẹ ìyẹn bẹ̀rẹ̀. bákan náà anábì sọ́kọ́ lọ́wọ́ ààrẹ ọ̀sẹ́lẹ̀ anábì ni wọ́n ṣẹlẹ̀ ẹni báwọn yẹn sọ dáadáa nípa ìyẹn túmọ̀ sí wípé ayélujáde nínú eléyìí náà wípé kó ní kálukú gbélé ara ṣe dáadáa inna mẹ́rin náà rú hadithu bàdá fàkún hadithu bàdá hasanẹ́lì náà wà ọmọ nìyàn gbogbo alápàdà dọ̀rọ̀ gbogbo apáta lápàdà dọ̀rọ̀ wọ́n àwọn ọ̀dọ́ bí ibi tí wọ́n ń jókòó sí ìka ibi tí wọ́n ń jókòó sí ìmọ̀lá sí àwọn ọ̀dọ́ bí ibi tí wọ́n ń jókòó ṣùgbọ́n àwọn àgbààgbà mọ́lúdì yẹn ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ láyé wọ́n á máa wò pé ah bàbá alámọ́lúdì ti sọ́mọ ilé òkèèrè bàbá alámọ́lúdì ti sọ́mọ ilé òkèèrè ó ti rí mi ó ti dọ̀rọ̀ bí táwọn orí ẹ̀ náà ti dọ̀rọ̀ náà ni tó ti dọ̀rọ̀ ah, bàbá alámọ́jà àwọn náà ń gbá mọ́lúdì kéèrè ló dé láti bá àwọn ọmọ tọ́ba ń gba abúlé kí ilẹ̀ kó àwọn olóòkọ̀ fi ti wọ́n lé wọ́n ti fi fìlà tó fi máa gbà ọ̀rọ̀ kan ló ń náà dáa bàbá dáhùn máa ní ah! àwọn yẹn ju owó tọ́lá tọ́lá yìí bàbá gba jíjẹ sílé yára ààbò owó ìwó kò jíjẹ òun náà lè fi ní àdéhùn ìgbà náà so a rí mú nínú ọ̀rọ̀ àbájúsọ̀tọ̀ lè kó ní kálukú náà máa ṣiṣẹ́ fẹ́ dà irú ọ̀rọ̀ wo ló fẹ́ dà bí wọn bá lè sọ lójú ẹ̀rọ nígbà tó bá jáde láyé ayé sọ. àwọn àdúgbò nínú àdìsí yìí ń pé kí ni áfàrù sàmẹ́rà ìlẹ̀ sí alẹ́mẹ́yì erí pariwo ni ìdáhùn yẹn bá ń sọ nípa wa nígbà tá bá jáde láyé tó ní ìfẹ́ àbí òbí ìfẹ́ àdìsí jẹ́ ká mọ̀ pé ó ní bàbá o báyọ̀ bá sọ dáadáa nípa rẹ̀ tó o lè jẹ́ dáadáa nítòótọ́ àníkìwé jẹ́. ìyẹn òun ti dá wa lórí nínú àmì pé àtìkò náà lọ dáa. ọmọ náà bó bá tilẹ̀ jẹ́ wípé ó lè padà jáde nínú iná pẹ̀lú ní márùn tó bá fẹ́ kù sí ọ̀la tó gbé àpò àwọn aṣọ́kí kò fẹ́ ní alẹ́ rahmatullah gbàgbọ́ ń ṣàlàyé àdìsí wọ́n ní nínú ìlú Madina ó làwọn ìṣẹ̀lẹ̀ yìí ti jẹ́lẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ nìkan kọjá àwọn ẹ̀ṣọ́ dáadáa wọ́n bẹ́ẹ̀ nìkan kọjá àwọn ẹ̀ṣọ́ àìdá àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ mùsùlùmí wọn Tẹ́tọ́ ní Màjíríà ní Màjíríà ní àjọ kò sí Mùsùlùmí kò tẹ́lẹ̀ tẹ́tẹ́. Àpáṣẹ kìíní òfin mi, àwọn táwọn èèyàn ń sọ ọ̀rọ̀ wọn láì dá yẹ. Yẹ́wọ̀ ètò ìṣẹ́ Mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n wà ló ń gbìyànjú àfikò. Àwọn èèyàn fi kìlá. Wọ́n ni mo máa ti dá ìlú àfàlí nínú náà. Àwọn méjì bẹ̀rẹ̀ ọlẹ́kọ̀ọ́ máa ń fi àlejò wọn, ẹ̀ṣẹ̀ èyí tó sẹ́kù níbi iman tó pé mùnáfìkì àwọn náà fún mùnáfìkì mi ti dàgbọ́ ti di káàkiri tó ní pé imani kékeré tó wà nígbà ya rẹ̀ yẹn ó ti kúrò bẹ́ẹ̀ kúfùrù orí kúfùrù ló kúlé lórí orí kúfùrù ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا. Irú àwọn ènìyàn tó máa wọ náà kò ní jáde lọ àbáwọn ní ìgbẹ́ ìyapa àṣọ ọlọ́run ni wọ́n ṣe báwọn ẹ̀ka ti ẹ̀wọ́ náà àánú Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìṣùgbọ́n àdébìsọ̀lá àtọ́lá yóò padà lé wọn bá wọn padà jáde lọ ṣùgbọ́n látara táwọn yẹn sọ nípa ọ̀rọ̀ yẹn àti táwọn náà gbélé ayé ṣe níbi al-mushaharatu bil ma'siyah ká máa ṣe lọ́run ní gbangba ká tún lọ fi ṣe fà ṣé ẹ̀mọ̀ ṣùgbọ́n táwọn èèyàn ó mọ sọ àìdá nípa wọn nígbà tí wọ́n bá kú gbogbo ní mojú ẹ̀rọ bíi máa ṣe àwọn ìyẹn ń ṣe lọ́ọ̀ wọ́n tún fi hàn pé ta ni ó mọ̀ wá báà bá lè mú ní àkàsọ́ ìjọba bá kú ṣògbọ́n ká lè lókè sí ìdòsí káàbọ̀ òkè sára bọ́n bá ń bẹ̀rù lẹ àwọn yóò sọ lẹ́yìn gbogbo àlejò kọ́mọ akéwò òkè sára bó bá yá àwọn yóò sọ tí ẹni tó ń darí olórí orílẹ̀-èdè olórí ìjọba orílẹ̀-èdè ń ké sára bàbá bá ń bẹ nípò táwọn yorùbá lè sọ ẹ bá kó bẹ́ẹ̀ bóyá ìwé nàìjíríà àwọn yóò sọ ṣùgbọ́n ìgbà gbọ́mídáre pẹ̀ ìjẹ́ olójú ayé rẹ̀ yẹ kò ní ìtumọ̀ ó lè tú bá ètò ọ̀rẹ́ ṣùgbọ́n pàtó ti títọ́ tí wọ́n sọ ó ní eré táwọn pẹ̀lú nǹkan tí ó di bá níwájú àlàáfíà náà. tòtò wọn rí bẹ́ẹ̀ má máa sọ wípé èmi ò kí ẹ̀ I don't care ó yẹ kó kí ẹ ẹbí mùsùlùmí ayé ó sọ nípa rẹ̀ nígbà bá lè sọ nípa rẹ̀ ó ní í ṣe pẹ̀lú bí Allah subhanahu wa ta'ala bí ó sì bọ̀ ọ́. lábẹ́ eléyìí arìnrìnjáde wípé àwọn tí wọ́n ń sọ nípa èèyàn tí gbogbo ẹni tó bá sọ̀rọ̀ nípa ẹni tó wú náà ni ọlọ́wọ́ ka ọ̀rọ̀ wọn kú bí ìyá ọdúnwò àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ onídéédé ọ̀rọ̀ tí wọ́n bá sọ lórí jù mélòó mélòó ó ní olùbẹ̀rù ọlọ́run tó jẹ́ ní ire ṣùgbọ́n àárín àwọn ẹni tó ń gbé àwọn ẹni tó ń gbogbo dáadáa ní ń ìtumọ̀ aburú làwọn ń fún ní ìrògbé ọlá kí ló ẹni bá ń jáde láyọ̀ náà àwọn tó lẹ́nu tẹ̀sí fún mi àpòjẹ̀ ìdáwó gbójú lọ sí ọ̀nà pé kìí dáadáa ní ìjọ níbẹ̀ àmọ́ ọlọ́run mọ̀ wípé dáadáa ló ṣe mo rò pé ọlá rẹ̀ tó ló ń lẹ́nu pé kìí ṣe pé gbogbo tí àwọn èèyàn bá sọ náà ṣùgbọ́n tó ṣe wípé àwọn ọmọ tí wọ́n ti ojú náà ń tí wọ́n sọ ẹlòmí ń bẹ ẹni ibi ni ṣùgbọ́n nítorí pé gbogbo àwọn tí wọ́n jọ tó papọ̀ náà ẹni ibi tiẹ̀ náà ẹ̀wọ̀n nígbà tó wá bọ̀ yá ẹni ló ní ọ́ ẹ̀dá tó ló jẹ́ ní nínú olùwà òfin ìfọ̀kọ́lẹ̀ ìṣèlékeré tó sì gba àwọn ìṣúlẹ̀ àwọn ọmọ ìlú àwọn orí ìgbà àwọn orí òṣìṣẹ́ ẹni tó bá ń pọ̀ pọ̀ sí ẹni tó ṣe bí ṣé ìlú ìgbà ìtẹ́lẹ̀ ṣe ọ̀rẹ́ táwọn kà sí dáadáa tó ṣe sáwọn alẹ́ ṣé dáadáa ni ẹlọ́dọọlọ́ so ẹgbọ́ ilé tó bá lórí ìbẹ̀ yóò lọ máa ṣe àwọn ìṣesí kan káwọn èèyàn bá lè máa yin òun pẹ̀lú ìtura àdìsí wípé ẹ̀ka ti máa ṣe báyìí ń fẹ́ tòun bá kò láyé wọn máa jẹ̀mẹ̀ àwọn èèyàn ní awólọ́wọ̀ náà àwọn èèyàn الحال الفناء معتبر tòwọ́ bó ṣe rí ìní ọ̀fẹ́gbò fúlẹ́ẹ̀ni fàáfíkà tí aláṣùwọ́nà wọn tààlà bá fẹ́ràn ẹrú rẹ̀ tán ọlọ́wọ́ sọ méjì bí i pé mo fẹ́ràn lámàrí mọ̀ fẹ́ràn tí ó fi wọ àwọn mọ̀lẹ́kà lẹ́yìn ọ̀rẹ́yìn wọ̀wú ní aláwú alkọ̀bùrù láàbì ọlọ́run wà á jẹ́ kí àwọn èèyàn rí ó gbàgbé lórí ẹ̀ àwọn èèyàn rí ó yóò bá àwọn ẹni bí wọn ló fẹ́ràn ló gbàgbé rẹ̀ ṣùgbọ́n nínú ẹni tó bá jẹ́ ọlọ́run ó fi ìròyìn dáadáa rẹ̀ àwọn ẹni wẹ́lẹ̀ láì ó lọ nígbà tí àwọn ẹni ibi inú ẹ̀rùn ni wọ́n kú ìjọba ní ìrẹsì ìfún wọn la àwọn ẹ̀dọ́ wọ inú rẹ̀ ó yà àwọn ẹ̀lẹ́ni tó gbé àwọn ìjọ rẹ̀sùmọ̀ wọ́ ṣèbí ẹjọ́ jẹ́ gbogbo tó bá ti fẹ́ máa ṣe máa ṣe ìkòlùsọ̀ lọ. ó lè fẹ́ tó lè fà náà ó lè lójú oṣù títà àwọn ará àdúgbò ní ẹ̀dọ̀ títà àwọn ará àdúgbò. gbogbo lérí ẹ̀ tó a rí fún bíbà yìí pé àtùmá náà ìròyìn dáadáa àbọ̀kọ̀ òkúta ń sọ yìí déédéé ilé yẹn ṣe náà ni ọlọ́pùsù ní ti fẹ́ nu àwọn kòkí àwọn ẹni rẹ ni wọ́n sọ pé ẹni rẹ ní àbẹ̀rẹ̀ ìbú ní anẹ́sọ̀lọ́lá àríwọ̀sọ́lá ẹ̀nẹ́bùsù ọ̀pẹ́ àǹtún ṣùgbọ́dẹ́ owó ọ̀rí ìfìhàn ẹ̀yìn náà ní ẹlẹ́rìí ọlọ́run lórí ẹni wo àǹtún wo ṣé àmìtì yẹn tó káwọn mọ̀lẹ́ ti kìí sínú tó káwọn mùsùlùmá kù sínú tó káwọn alùsọ́ọ̀tì sínú là àǹtún ayé alùmìnún àwọn àfáà ní ṣé àǹtún yẹn tó mọ lórí àwọn sàábé torí pé bìlìkìtọ́ọ̀bù ni mọ́lẹ́gbẹ̀rẹ̀ mọ̀kàtọ̀bù àǹtún ó jẹ́ ní àwọn ẹgbẹ́ àǹtún yẹn àwọn sàábé nígbà náà لأنتم شهداء الله أي تعبروا أي دونك لأنتم يا أربعة دوجو يقول أي كتاب بصر كذا لذلك من المخاطب أو من المخاطبون هذا الأمر أي تعزيه ولكم مسلمين سبحان الله شكرا للمسلمين عليه رحمة الله تعالى من المؤمنين ولكم من lórí àwọn ìtàgé yìí kí ni ti ká fi mọ̀ pé ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n òní pé kò mọ lórí àwọn ìtàgé yìí kan àbí ìjẹ́ lẹ́ẹ̀kẹ́ ti ta kà yẹn àlẹ́bí ti lọ́ pa yẹn. amúlẹ̀ afrad yẹn kò mọ̀ ìdí sàá pé àbá àwọn ọmọ ẹ̀sìn pẹ̀lú ẹ̀jẹ̀ ṣèyàn tó káwọn tó kó àgbà rẹ̀ tàbí rú sáwọn lálá ṣèyàn tó wà ní pé kò lórí àwọn tàbí tọ́jú lórí àwọn tàwọn nísìnyí náà gbogbo àwọn tí a bá dúró ní kọ́lọ̀ ń ṣe tiwárẹ̀ tó tó lé ní oṣù kẹwàá dúró lórí dáadáa à ń tún ṣe adá ọwọ́ ìgbà gbogbo àná ẹ̀ láti ẹ lẹ́yìn ọlọ́run ọba lórí ẹ̀ tàbá ti ní dáadáa fáwọn olóyìn dáadáa fún àdáadáa lé tàbá rí àìdá fáwọn pé àìdá lé à ń tún ṣe adá ọwọ́ yìí lórí àrùn à ń tún yẹn tí wọ́n bá ní antum tí ọ̀nà pé àmọ́ ayàtẹ̀ tí wọ́n lọ́lá àmọ́ yóò gbogbo yí gbogbo yí mélòó ni àdéhùn ti àfọ àwa àfáàfin àfọ̀wàdì yìí ó ní ká mọ̀ pé gbogbo yí lọ́bẹ̀ látòrí méjì gbàgbọ́ àṣìyà tó fi jọ bẹ́ẹ̀ nípa oore táwọn sọ̀hábà tí wọ́n ṣe fún wa pé a ń tó yẹn ní tá a mọ̀ wípé ó bẹ̀rẹ̀ látòrí méjì ìrọ̀pálà yẹyẹ ìtòjá mọ̀ wípé ó bẹ̀rẹ̀ látòrí méjì lọ sókè bóò láti mọ̀ àdìsí tó tẹ̀lé lóbi jẹ́ wípé kó o kàn mú àdìsí kan mú fárídán kó o mọ̀ mú dájọ́ wá eléyìí kò ní ìṣèṣì àwọn àfa alábìí kìí ṣe ìgbésí àwọn alìhàdìhù alìhàdìhù wọn àti àwọn ìjọ́rù lẹ́sẹ̀ àti nítorí pé àdìsù ní bẹ tó ṣe wípé muslim ìní ó padà kọ ìyá dà rẹ̀ ìní ìgbẹ́lẹ́ pé wíṣímẹ́lì ìní ó padà ṣe kí ni bá ìyá dà rẹ̀ ìní ìní ìgbẹ́lẹ́ pé ni ìní ó padà kọ Sọ̀rọ̀ a rí pé àdínsì eléyìí tó wá ń jẹ́ kágbàgbọ́ yẹ pé àtìmáàmù náwà rí àléyọ̀rọ̀ mẹ́tòlá ògúnmẹ́gbòǹgbò ni wọ́n ń bí ìmọ̀ àdínsì àti láti lè fa ìdájọ́ yọ wàlìsìnbà ní àhàdísì nẹ́bílẹ̀ sallallahu alayhi wa sallam ẹwà tí sara fi tẹ̀lé tuntun èyí tá fi tẹ̀lé ẹ̀ ó sàlàyé rẹ̀ تكلم عن الدنيا ابتداء من الملايين وما لا تكلم من هذا بقنا على الإسلام بحديث يرد إما يقول إما في نشر الدين يقول إما نفقه العلم فيما لا في نشره tààlá ní ìmọ̀ ó wúlò ó bẹ níbi kéèyàn ó mọ ìmọ̀ ó sì mọ̀ ká ó fi kó àwọn ẹ̀mí ọ̀yọ́kọ́ mọ̀tà alìlànà ìfòrànà ó alìlànà anábìsọ́lọ́lọ́ àríwọ̀sẹ́lẹ̀ anábì òkúta ó kàìrókù mọ̀tà alìlànà ìkùrán tó mọ̀ sàkà rárá orí ń bẹ̀rẹ̀ ní ló kọ́ alìkùrán alìkùrán ń bẹ̀rẹ̀ kò mọ́lẹ́ tí kùránì sí gbogbo ẹ̀ náà ló kó sínú ṣùgbọ́n ní wàhálà ìlànà tó yẹ kó fi mọ ẹrù mi ìyẹn ni tẹ́kínínà orí ẹ ibi ìyẹn wúlò ṣùgbọ́n wá ń ké àtẹ́nu orí ké náà lè fi láti ẹ̀kọ́ òlè kọ́ ó ń bẹ báyìí nínú ẹlòmí owó òkè ó sanwó ẹlòmí náà máa ń sọ àwọn afọ àdúgbò àmì wọn òkè ó sanwó lórí ọlọ́run wọn òkè ó sanwó kọ́ yẹn بفعل لا إنما البركة في العلم إنما بركة العلم في المشروع البركة علما ọgbọ̀n ní kéèrò ọmọ kò fọ́ká kéèrò wá tún ní mọ́ ní fọ́ká ń débi pé àwọn ọwọ́ àmọ́ ìgbẹ́rẹ̀ tó ṣe kọ́wọ́ ní nǹkan ní ìgbòsè láyé mọ́ ó bẹ̀rẹ̀ àwọn àfọ́ àgbẹ̀gbẹ̀ wọ́n máa tó bí àwọn ìyàgbẹ́ ẹjọ́ kí ní lórí ẹjọ́ kọ́ ní kéèrò

nínú àwọn tàbí tó náà ẹni tó gbà nẹ́bí lérè pé mọ wájẹ kalẹ̀ náà ẹ́ kó mọ́ tó ó béèrè béèrè pẹ̀lú àti ẹ̀kọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ torí kọ́ mọ́ kí wà nẹ́bí sọ́lọ́ ànẹ́bí náà ṣàlàyé fún òun ta ìmọ̀ yẹn lára ànẹ́bí sọ́lọ́ àlọ́sọ́lá bàbá mi ti jáde láyé irú tó tẹlẹ̀ gẹ́lẹ́ lójú ayé ànẹ́bí yẹn náà ó bá wá fi tẹlẹ̀ lójú ayé ó máa

bẹ́ẹ̀ náà ló ti tó ọ̀jẹ́ lérí tiẹ̀ kí kéwó wọn náà gbà á lọ́dọ̀ àwọn ẹnìkan ẹni tó kọ́ wọn náà gbà á lọ́dọ̀ ẹnìkan ẹni tó kọ́ yìí náà gbà á lọ́dọ̀ ẹnìkan gbà tó lórí tiẹ̀ ló pin sílẹ̀ lọ́dọ̀ kan tó sọ ọ́n bẹ́ẹ̀. bóòlù tó lọ yẹ kí ó sọ pé òun ò ní sáà láti kọ́ àwọn kódà wọn bẹ̀rẹ̀ náà àwọn onímọ̀ àwọn ẹni pé Imam Abu Hanifa alẹ́ rahmatullah kana Abu Hanifa gbàdáàdà aṣọ ni Imam Abu Hanifa ń ta aṣọ ló ta ṣùgbọ́n padà sí àgbàfà ó di àgbàfà àmọ́ wọn A fi àwọn tó ń epo síbẹ̀síbẹ̀ àwọn èyí àlẹ́àmù òní wọ́n jẹ́ ògúnnágbòǹgbò níbi ìmọ̀ tí ìlú wájú ẹ̀jì yẹn àbọ̀ aṣọ́kùn náà tó dá lọ́gbà rẹ̀ alẹ́ rahmatullah aago lọ́mọ ọdún sí tí ó kàwé sọ́nà àtàáàdì aláàbò ni wọ́n bẹ́ẹ̀ ń ṣe síbẹ̀síbẹ̀ iṣẹ́ tó ń ṣe yẹn kò tún kọjú wọn náà wọ́n ìmọ̀ mọ́gbà tó bá yá mẹ́jùmù bẹ̀rẹ̀ padà pàṣẹ yẹn lè lọ́wọ́ yẹn wọ́n padà tó sọ òmìnira yẹn tí mo bá dé àyílẹ̀ yọ̀ so ẹjọ́ ká fún bẹ̀rẹ̀ pé tó bá lọ jẹ́ wípé àbọ̀ ọmọ tó kọ tọ́ tí wọ́n bá jẹ́ bí àwọn èèyàn kan lẹ́nu tí wọ́n ń gba ìmọ̀ tí wọ́n sì ń parẹ́ fún wọn náà ẹ̀rù tó gbà wá ní Nàìjíríà sọ yóò tún lẹ́nu yóò tún gbà bó bá ti dé lọ́bàá kódà ẹ̀rí lè tọ́ka sí pókí orí láyé ẹ̀rí lè àbá bá a sọ̀rọ̀ àwọn ẹni wá àdúrà ẹ̀bí lọ fún àwọn a ọ̀pọ̀lọ àwọn ìgbọ́fẹ́ òun ẹ̀bí kọ̀ọ̀kan àti lóde tó bá wà bá iṣẹ́ wà nínú àwọn ìyẹn lọ́gbà tó kó oúnjẹ ní àwọn àgbẹ̀ náà àwọn ọ̀dá yìí tí wọ́n ní kọ́kùnrin wá kí oúnjẹ náà mọ́tò láti fi sọ ní ààrẹ ìlú ẹ̀ nínú ó sì gba ìmọ̀ ẹ̀yọ tí ó kéde Nàìjíríà tó lẹ̀ lórí ọ̀nà ìmọ̀ yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ kìbáàrù lórí àmà tó sàǹfààní ìmọ̀ látara wọn lórí ti ẹ̀ ní o tó bẹ́ẹ̀ tó nìkan ló gba ìmọ̀ yẹn ẹ̀kẹ́ ìlú mọ̀ sọ ìmọ̀ àfáà tó gbà lọ́wọ́ ìmọ̀ àfáà lò kò kò dópin o lérí ìsì ẹ̀ ló ti jókòó tó ní báwọn tó tún gbà náà bó náà lè yàpọ̀ káwọn bẹ̀ lò ṣùgbọ́n lérí ìsì ẹ̀ lọ́yẹ parí síbẹ̀ nípa lọ́pẹ̀lá ẹnu bẹ̀rẹ̀ ọlọ́pẹ̀ sọ wọn tó àwọn ọmọ ìmọ̀kọ̀tọ́ ọmọ ìjọ wọ́n máa ń ṣàfihàn ìmọ̀ sọ́dọ̀ ẹni tí wọ́n ti gbà á ẹlẹ́yìn náà ń kí ni àbá ọ̀rọ̀ náà sọ ìgbà tó ń béèrè àbúrá sọ́ọ̀rì sọ pé à ń sọ pé wájà sọ pé ọmọ wájà bá ti àmì ọmọ mìíràn kí ló sọ kọ́ọ̀là kúlùtù kàmà fọ́ọ̀lẹ̀ ẹ̀wùkà ó ní àfúwẹ̀ sọ́dọ̀ àmì èyí tí mo sọ yẹn àmì ìlú sọ bẹ́ẹ̀ sọ ní jẹ́ mọ̀ kó lè tàbí ti ìmọ̀ sí ibi tó ti gbà. Ilé bọ̀ kàtà sọ̀rọ̀ kan tàbí iṣẹ́ ẹgbẹ́ ẹ̀ta ló sọ ẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀rẹ̀ ọlọ́run àníta ni nínú wa. Ẹ̀rẹ̀ mẹ́tàlá ẹ̀ àwọn àbá àyàpọ̀ ní ilé ọlọ́jà àgbà àwọn àyàpọ̀ ẹnu lóde ìfọdà tá ní tó yàpọ̀ ẹ̀ dáàpọ̀ ẹnìkan tó yàpọ̀ ẹ̀ lórí kó lè mú ọ̀wọ̀ wọn wá ẹni ògbọ́n wọ́n máa máa jíjọ ọ̀rọ̀ ẹgbẹ́ tó bí iṣẹ́ àwọn afárá jù sí ni ẹ̀sùnmọ̀mọ̀ lọ́wọ́ ìjẹ́ ni wọ́n ṣe fún wa táà ń jẹ lórí táà lè ṣe sọ́ọ̀lẹ̀ ẹnu lágbájá ni mo ti gbọ́ lágbájá náà gbọ́ lẹ́nu lámọ̀ní lámọ̀ní náà gbọ́ lẹ́nu làkàtúndì làkàtúndì náà gbọ́ lẹ́nu kúsà ń gbà tí tó ń ìbẹ̀rẹ̀ wa. ìwọ náà yóò tó bá ti ń sọ̀rọ̀ dé ìsọ̀rọ̀ rẹ̀ ṣé ìdí náà bẹ̀ ni mo gbọ́ lẹ́nu àfa àfa àwa náà láwọn gbọ́ lẹ́nu àfa àwa ṣé ìdí náà bẹ̀ wọ́n kò kàn máa sọ̀rọ̀ lọ́rọ̀ pé ẹni pé wọ́n ló lọ́rọ̀ kìíyànà ìjàmbá àfọwọ́ arúgbó ti lọ́kọ̀tọ́ ọ ní kúlùtù kàmẹ́ kọ́ọ̀lẹ̀ nàbí ní mo bẹ́ẹ̀ sọ yìí bá lẹ́bi lè sọ náà torí ní jẹ́ ìmọ̀ òyìnbó níbi náà máa tà fálísáfà tó kàn máa fi lọ sẹ́fà nínú ọ̀rọ̀

wọ́n sọ báyìí níbo ni wọ́n mẹ́lẹ́ lè sọ àwọn ẹni ìgbà wọn ẹsẹ̀ parọ́ náà nìyí fún àtọ́ tí wọ́n àdúgbò àwọn pé gbàdí àdébìlẹ̀ ṣe ibi fámílà fún àfọ àyè àdébìlẹ̀ wọn kò gba àwọn ìyàwó jọ àdébìlẹ̀ ò sọ fún wọn wípé ọ̀sẹ̀ tí ń bọ̀ ni kò sọ fún wọn àdébìlẹ̀ ò sọ fún wọn ẹlẹ́gbẹ̀ẹ́ sáájú mọ́ lọ́jọ́ ọkọ̀ lóye ìdúgbò. àwọn ìwà wà nígbà náà lórí ìdílé jẹ́ bẹ́ẹ̀ kò sọ bí wọ́n ti délé wọ́n ti lọ káwọn ìjọba ìjọba náà yàrá ní ilé ìjọba wájú mọ́ lọ́jọ́ ọkọ̀ tó wà sọ pé ẹ̀sẹ̀ síbẹ̀ tó bá wa sọ wọn kó náà sọ̀rọ̀ yẹn alámẹ́gbà ní ọjà ìjọba ìjọba ìjọba ẹ̀rẹ̀ kan á bẹ̀rẹ̀ lórí àtẹ̀jù tá a fẹ́rẹ̀ nínú àwọn ìyàwó rẹ̀. màtá ndị tó dà pẹ̀lú bọ́ọ̀lù ni wáyé àjẹsídéètì nígbà fáìlì kúrò ní níbo ló wà torí pé ìṣìnà níbi kékeré ẹ̀ náà nìkan má sọ àsọjù má sì ṣe àṣejù má ẹ̀ tẹ̀lé sọ́ọ́n ló ti wà ń bẹ̀ nínú bí ẹ̀kọ́ fi mọ̀ ní wípé ẹgbẹ́ bá wà ní ìdí náà olùsúnmọ̀ lánà alimu alìwà ahì ṣùgbọ́n wò béèrè pé tó bá jẹ́ nìkan kọ́ ọdún mìíràn kù tí a bá lè béèrè ẹnìkan náà wọlé ìwọ̀n ní àbẹ̀rẹ̀ wọ́n sọ àwọn òbí tó bá jẹ́ nìkan orí méjì àwọn ẹ̀yẹ. ẹ wà mẹ́rin lọ́dọ̀ àwọn sọ̀kárá ọlọ́run aláṣọ àwọn sọ̀kárá wọ́n ti ẹ̀bà ayọ́ nìkan. àwọn ẹ̀kọ́ mi tún bẹ̀rẹ̀ gẹ́gẹ́ níbi àdéhùn. nínú àdéhùn arimúdáde ń bẹ̀rù pé a lè jẹ́ èyí àlèjọ́nà fún ẹnìkan lókùnrin gbàdúrà pé a bá rí ẹ̀rí tó ní ká jẹ́ ìrìn. ṣùgbọ́n nínú àkídà àwọn ìṣúná ìjọba لا نشهد لأحد بالجنة إلا للنفس أهل طلوع أحلمين آه، وما الجنة أهل صغير أي أبي كير دواي لله ولا نشهد له بالنار أي بالمسلمين بالنار أعطبر آه، جلب مسلمين كونان لهم إلا للنفس أبي كاري أهل أو تمغرر الشرعي sòdúrà àwọn ọ̀nà tá a ti lè jẹ́ ìgbọ́ra àtúbọ̀tẹ́ ní ìdá ọ̀kan náà náà ní ìbánisọ̀ káwọn ọmọ sọ dáadáa ní. tòtò bá wá ń bẹ̀ màálù ṣáàrí tá a fẹ́ lò bẹ́ẹ̀ náà gbé oníkálukú kéèkì èyí tó náà ṣe. ojú ayé rẹ̀ náà wọ́n náà mọ táwọn ẹ̀ sọ pẹ̀lú. ònà ẹ̀ fún wọn lẹ wọ́n bí wọn lánìí tí òun rẹ̀ mọ̀ bí lánìí. ọwọ́ alákùnrin wọn sọ̀rọ̀ kò dé kò wọ́n á ah, kì ṣe dáadáa àti gbogbo wọn náà lọ́dún nínú ẹ̀ gbogbo òde náà bínú rẹ̀ ọlọ́pọ̀ ṣe wá lẹ́nu rẹ̀ níparí hadith ìyàwó aṣà kan bẹ̀ ètò tó bá wọ hadith ó fẹ́ dàbí ẹni pé ó forí gbá hadith ṣùgbọ́n àwọn hadith yẹn wọn ò forí gbá ara wọn fasalu ahla dhikri إن كنتم لا تعلمون حديث يا عائشة رضي الله عنها كم ثم قالت قال النبي صلى الله عليه وسلم ولا نبي لا تصب الأموال لا تصب الأموال أي ما بوتوا فإنهم قد أفضوا إلى ما قدموا فإنهم قد أفضل إلى ما قبله torí pé kù tó wá ti kú òun ti lọ pàdé èyí tó ti wájú ọlọ́run ẹ̀yìn ẹgbẹ́ bu ṣọ̀wáwé Bukhari afáwọn àjùmọ́mí Bukhari nígbà tó sì wá àdìsọ lálàáfíà ẹnìkan wá kú pọ́tà ìdá ẹnìkan wá dìde wá lè sọ̀rọ̀ ẹni bí ṣèyàn dáadáa ẹnìkan wá dìde dákẹ́ mẹ́rin ànábì ní láàtà ṣùgbùn àmúwà ẹ̀ẹ́sì àmúwà ti yẹn lè mú ẹgbẹ́ gbókù fa iná nǹkan àfùbọ́ ilé àmà àkọsẹ́ mọ̀rọ̀ wọ́n yóò bó làlá bẹ́ẹ̀ gbà ẹni àkọ́kọ́ ní àdìsí ti anas ló ń lò ẹni ẹ̀kẹ́ni ní àdìsí ìyàwó aṣọ èyí ni ẹ̀tọ́ ti jẹ́ wípé ọ̀rọ̀ alámọ̀lé ẹ̀sìn wa kíkọ́ ni èèyàn máa kọ ni àìmọ́ṣetán kíkọ́ ni onímọ̀dára aláàlẹ̀ láwùjọ ẹni ẹ̀dẹ̀ yóò wá káwọn àwọn àmúwò àlà ní ẹ̀dẹ̀ gbàgbọ́ àṣà sọ báyìí adigbogbo àṣà àkàtú sọ báyìí adigbogbo àṣà àkàtú sọ báyìí eré náà nínú sọ̀rọ̀ Buhari náà ni àwọn àbáà tó ṣiṣẹ́ lórí sọ̀rọ̀ Buhari àlàyé wo ni wọ́n ṣe lórí ọ̀rọ̀ yẹn ẹ̀rí pé méjèèjì yẹn ó bẹ́ẹ̀ dàbẹ̀ ẹni pé táwọn rò abẹ́ẹ̀kọ́ kí wọ́n tó wá rí èyí kan tó bí ọ kan tó rí àwọn àfá àtọ́kọ́ wọn kéwú àwọn àfá àti ẹjọ́ rẹ̀ ẹ̀rí náà lórí àwọn gẹ́gẹ́ bí ẹnìkan tó lòun ṣe rìṣáàfù lórí ìfẹ́ Buhari ní ìfẹ́ jákújá rìṣáàfù ọ̀sùn wo lòun ṣe àgbà ìfọ́bà pé agbóhùn ẹ̀rá ẹ̀rẹ́gẹ́ni báàbù wo ló ṣe kan tó bí ọ gbogbo tó lè fẹ́ máa rò lọ́dà ìmọ̀ lójú yẹn wọn láàrín àwọn bá ti ṣe wọ́n ti kọ tíra lébi wípé bó orí tíra ọ̀rọ̀ wò wọ́n ti yanjú gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ àdìsí méjì tíra bẹ ní pé ó fẹ́ takura wọn tí ó sì takura wọn kọ́ọ́lẹ́ ìmáàmù Nawawi tó ń tọ̀wọ̀ wà ẹ̀rọ ló ní ìṣọ́ tàbá àtìmẹ̀ kọ́ra mi sọ sí kọlọ́gbà àlùmáàmù Nawawi wọ́n ti sọ̀rọ̀ lórí àdìsí méjì ìwọ́kọ̀ wa kàn jọ́ kọ̀ yẹn mo ti ṣe bá ń sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ lọ ń ká sí àwọn àpá àdìsọ sáájú kájọ́ bí ọ kájọ́ bí àwọn tó bí ọ fún àpá àdìsọ lérẹ̀ àti náà mi náà wà ní alẹ́ rahmatullah ìgbà tí wọ́n ń ṣe ṣẹ́rí ìsọ̀ṣẹ́kù muslim wọ́n ń fa ìpín tí wọ́n bá bí ọ lérè مع الحديث الصحيح في البخاري وغيره بس إني حديث كان بين صحيح البخاري إنه حديث يا عائشة قلت بين وترى من لكن نهي عن سبت الأموال حديث هذا يقول يا أبو بكر أو ما من أبو نقول أتواف يا جاي ونفع الجواب اسم وجوك اسم ونبقى ولا يجي اسم أوران ẹwà dájú sọ̀rọ̀ ẹwà tí wọ́n náà wùkí lọ. wọ́n ni faljawab annan nahaya an tasbil amwat ká mọ́ bú òkú àdíìsì ká mọ́ bú òkú yẹn wá fi ghairi munafiq wa sa'ir kufar àdíìsì ẹ mọ́ bú òkú yẹn òun ṣiṣẹ́ lórí àwọn tó bá jẹ́ mùmìnì ẹ̀rọ ìwọ̀n ṣùgbọ́n kò jọ́jọ́ àwọn tá a bá mọ̀ pé mo náà sì kí ẹ̀bù àwọn wàsáàlù kùfà àti àwọn tó ṣe wípé wọ́n kú ní kékeré yàtọ̀ hadith yẹn kò jọ́jọ́ àwọn tá a sọ yìí wà fi jẹ́rìí mùsàbárí bí fíṣkín àwùjíjà bákan náà ẹ̀rọ bu òkú yẹn kò lórí àwọn èèyàn tó ṣe wípé wọ́n máa ń wà pòkí wọ́n lè tún máa ń fi yọ ayọ̀ àbáwọn tó lè rí pé wọ́n ti gbé bíbí àrùn tí wọ́n tún máa ń fọ́ gbáyà lórí bíbí àrùn mùsùlùmí ni ṣùgbọ́n mùsùlùmí ó tún kó tó síbi bíbí àrùn ó tún fi bíbí àrùn lọ́rẹ̀ lórí tó tó bá tó kò láyé kí bíbí àrùn tún máa lọ irú ẹni yẹn àdìsí yàwó àìsàn yẹn ànáyù àtàkùn kò dọ́dọ̀ jẹun ẹbú ẹ̀sùn àìdá rẹ̀. Al-Imam Nawawi wọ́n fa amma àwòlá wọ́lá yóò rọ mú zikru omíṣà. Wọ́n ní bẹ́ẹ̀ ráwọn tó bá jẹ́ orí dídá tó ń pè kò sí dídá lójú ayé tó sì fi ti dídá lọ́lẹ̀. Àbí ẹni tó bá jẹ́ mùnáfìkì tí ìjẹ́ mùnáfìkì rẹ̀ dẹ̀ fojú hàn. Àbí àwọn kèfèrí wípé àdíìsì yẹn àwọn kó ló ń sọ ìtàdíìrí ní sọ̀rọ̀ ìkọ́sí ní wà nínú ìdàrí di àbárí ní wọ̀tọ̀kọ́lù di àfìlàkì kí ni ìtumọ̀ tó wà níbi pé ká sọ àìdá wọn wọ́n lò náà ní pé ká lè káwọn èèyàn ó bá a lè gba ìkìlọ̀ ká má ba àkọ́ṣe wọn tó fẹ́ lómi ẹni aburú ni ó ti kú lórí aburú ṣùgbọ́n aburú rẹ̀ yẹn ti wà lẹ́yìn ẹ̀dá hmm. àwọn ọmọ ọdún ìlú ọlọ́run ẹ̀dá ọmọ ọdún kìí ṣe ọlọ́run ẹ̀yìn bóòdù ìjọ òwúrọ̀ ọlọ́run wà ṣàlàyé ẹ máa wo ẹnìkan bẹ bà tó wà láyé yìí máa ń sọ wípé bóòdù ṣe wà yìí àwọn ti sin lọ kìí kírun ẹni ìkírun ó wá ní báwọn ṣe wà yìí táwọn bá kú káwá rú sàárẹ̀ àwọn ìpẹ̀ òní ti ara wọn kìí kírùn ní wọn dájá kìí kírùn ó dájú ń sọ òun kírùn ṣùgbọ́n tó bá ti di àbínú wà lúwà ó lẹ̀ ní léyà olùyà ẹni yẹn ti kú mi. ọ̀rọ̀ wa kọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí lẹ́jọ́ yẹn ti tá àjọjọ mọ́ àwọn ẹgbẹ́ ọlọ́run tó bá tẹ́lẹ̀ sáká lọ wú láàrin ilẹ̀ ìgbé ẹ̀rí pé báàgì gba náà mo ní kódà kàtà bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run kódà kàtà bẹ́ẹ̀ ó ń tẹ́ mo sọ náà láàyò sọ̀tì ọ̀la àmọ̀dápọ̀ ẹ̀rọ ẹ̀sùn ìlà oríkìrù wà ní àdúgbò ìkìrù gbogbo à ń tẹ́ bọ́ kankan kò sí bíbò ẹlẹ́dẹ̀ òtọ́ náà ni ìkìrù lóòótọ́ wọn wọ́n ti kìkìrù náà sẹ́wọ̀n pé èèyàn tètè correct ẹni yẹn kó má máa gbé kìrù báyìí kó náà má la sọ kó náà máa kọ́ jẹ kó náà

kọ́ra ìjọ tó kú gan ìjọ tó kọ́ káyọ̀ má bàa gba ìtànjẹ pẹ̀lú kẹyìn ìyẹn àdíyèsí àkọ́kọ́ ṣùgbọ́n láàkàtún gbé àwọ̀ ẹ má bọ àwọn òkú àwọn òkú èwo ni kò lè tó wájẹ́ ìjọba lọ. àbẹ́ni tó ṣe wípé àwọn èèyàn kan sọ nǹkan kan pa rẹ̀ kò dá ọ lójú dàkẹ́ rẹ̀ tó ti wá bá dàkẹ́ rẹ̀ àgbẹ́gbẹ́ owó ìdí ìṣe yẹn kìí ṣe wípé ó bí ló fi jọ kìí ṣe ẹni burúkú ṣùgbọ́n kò sẹ́ni tó pé dàkẹ́ lórí. so eléyìí ni ọ̀rọ̀ tí a ti máa ń dára wí alẹ́ rahmatullah tí wọ́n sọ lórí alìjámù بين الحديث حديث أنس بن مالك وحديث عائشة رضي الله تعالى عنهما وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك